جعل الظلمات والنور وجعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا خلق الإنسان في أحسن صورة وجعل له حفظة وكتابة وكاتبين خلق الإنسان في أحسن صورة في أحسن صورة وجعل له حفظة وكاتبين يكتبان له كل ما صدر منه من عمل قولا كان أو حركة نظمة أو خطوة وكذلك كل سب ومدح حقا كان أو كذبا إن من أعظم إن من أعظم ما ينبغي أن يحرص عليه الإنسان أو يحفظه هو لسانه وما يتلفظ به روى الإمام ابن ماجه أن سفيان ابن عبد الله الثقفي قال قلت يا رسول الله صلى الله عليه وسلم حدثني بعمر أعتصم به قال قل ربي الله ثم استقم وفي رواية عند الإمام مسلم قل آمنت بالله ثم استقم قلت يا رسول الله ما أكثر ما تخاف علي فأخذ, فأخذ رسول الله صلى الله عليه وسلم بلسانه ثم قال هذا يعني لسانك كذلك روى عن معاذ بن جبل أنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نصير فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار قال قد سألت عظيما وإنه ليسير على من يسره الله عليه تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتصوم رمضان وتحج البيت ثم قال ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ النار الماء وصلاة الرجل في جوف الليل ثم قرأ تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ جزاء بما كانوا يعملون ثم قال ألا أخبرك برأس الأمر وعموده وذروة سنامه الجهاد ثم قال ألا أخبرك بملاك ذلك كله قلت بلى فأخذ بلسانه فقال تكف عنك هذا قلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به قال ثكلتك أمك يا معاذ هل يكب, هل يكب الناس على وجوههم في النار إلا حصائد, إلا حصائد ألسنتهم فمن هذين الحديثين يبدو واضحا أنه, لا أنه من لا يتملك زمام لسانه يلقى في النار وإن آمن وصلى وصام فنعوذ بالله من النار وما قرب إليها من قول وعمل فحصائد, فحصائد الألسنة تستطيع أن تكب رجلا في النار كما تستطيع أن, تدخل أن تدخله الجنة والذي يطلق لسانه في ذكر الله والقول الحسن, والقول الحسن وقراءة القرآن وترداد وترداده واستغفار واستغفار ربه والتوبة إليه فيما مضى منه من ذنب وزلة عمدا كان أو خطأ ومنع لسانه أن يتحرك في ذكر أخيه بسوء إما من غيبة أو بهتان بل أنصح, أنصح إخوانه حين وجدهم يأكلون لحم أخيه أن يكفوا عن ذلك وأن يتوبوا إلى الله فالأقرب إن شاء الله أنه ميسر أنه, أنه سيصيره فالأقرب إن شاء الله أنه سيسره ما يجد في القيامة وأما الذي يستعمله يعني يستعمل لسانه يستعمل لسانه في غيبة أو بهتان وما لا يصح من القول ولا يبالي أحق ما ما يخرج من لسانه أو أو غير ذلك بل يحدث بكل ما سمع ولا يذكر الله إلا قليلا ويشتم هذا ويسب ذلك ويلمز الآخر كثيرا ويلمز الآخر كثيرا ما يوجد في وكثيرا ما ما يوجد في سلسلة خبر غير صحيح وكذب فالأقرب أنه لا يسره ما يجر في القيامة إلا أن تاب الله عليه ولعله يكون من المفلسين في أمة محمد صلى الله عليه وسلم لأن كل من أساء إليه لأن كل من أساء إليه بلسانه في الدنيا يأتي في القيامة طلبا لحقوقهم منه ولا يظلم ربك أحدا فاتقوا الله يا عباد الله ولا تنفذوا إلا ما يسركم عند ربكم لأنه سميع بصير وهو خبير بما تفعلون في حديث رواه, رواه الإمام مسلم عن أبي ذر الغفاري أن النبي صلى الله عليه وسلم أوصاني وإياكم قائلا كف شرك عن الناس فإنها صدقة منك على نفسك كف شرك عن الناس فإنها صدقة منك على نفسك فمن هذا نعرف أن الذي صب وكف عن الرد أو شتم ولم يرد على الشاتم إلا بالأحسن أو السكوت أو كذب أو كذب أو كذب عليه ولم يذهب كاذبا على كاذبه لا يعني لا يعني أنه غبي أو أحمق أو معدوم اللسان كما يزعم الكثير بل هو هو الذكي الذي يتمثل بأمر النبي صلى الله عليه وسلم حين قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل الخير أو ليصمت وأن علقمة ابن وقاص قال مر به رجل مر به رجل له شرف فقال له علقمة إن لك رحما وإن لك حقا وإني رأيتك تدخل على هؤلاء الأمراء وتتكلم عندهم بما شاء الله أن تتكلم به أن تتكلم به وإني سمعت بلال ابن, ابن الحارث المزني صاحب رسول الله صلى الله عليه وسلم يقول قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم ليتكلم بالكلمة من رضوان الله ما يظن أن تبلغ ما بلغ ما بلغك فيكتب الله عز وجل له بها رضوانه إلى يوم القيامة وإن أحدكم ليتكلم بالكلمة من سخط الله ما يظن أن تبلغ, أن تبلغ ما بلغك فيكتب, فيكتب الله عز وجل عليه فيكتب الله عز وجل عليه بها سخطه إلى يوم, إلى يوم يلقاه قال علقمة فانظر ويحك ما تقول وماذا تتكلم وماذا تتكلم به فرب فرب كلام قد منعني أن أتكلم به ما سمعته من بلال ابن الحارث فما يدريك يا عباد الله أنك لم تقل قولا وافق سخط الله مما قد قلت غفر الله لي ولكم كل خطيئاتنا وما وفلاتنا خطأ وعمدا وجعلني وإياكم ممن يرضوا ممن يرضى به ورضوا به ورضوا مما ير ممن يرضوا ممن مما رضي بهم ورضوا عنه afi gbogbo ọpẹ́ àti ẹyìn أبيجا àgbéga أنا أبا أبا ọba أبا ọba أتوتو أبا tó tán أبا tí ó pé tán ọba tó ṣe pé òun ló ń fi àwọn ẹrú ẹ̀ ṣe kòńgẹ́ lẹ́ni tí ó wá fẹ́ nínú wọn òun náà ló dẹ̀ ń jù wọ́n lẹ̀ kí wọ́n mórí mù lẹ́ni tó bá gbẹ́rù mọ́rí pé òun ní tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ọba alekiola ọlọ́wọ́n ọba ọba tí ó dá sámà àti gbogbo tó kó sínú pátápátá ọba náà ni ó dá ilẹ̀ àti gbogbo àwa tí àwa lórí ẹ̀ àti gbogbo tí ó ṣókùnkùn sí wa yálà nínú omi ni àbí ní abẹ́ ilẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun ni mo jẹ́rìí wípé kò sí ẹni tó tó jọ́sìn fún kò sí ẹni tí ó tó forí balẹ̀ fún àfi òun nìkan láì ní bá wá orogún láì ní bá wá ọba kan ọlọ́wọ́n bá yìí òun ni ó dá gbogbo wa pátápátá ó wá fún wa ní ahọ́n ó dẹ̀ fún wa ní làákàyè tá máa ma fi darí ahọ́n òun ẹni tí ọlọ́wọ́n bá kẹ́ tí làákàyè tiẹ̀ tó bá ń darí ahọ́n ẹ̀ síbi tó dáa ó ń tọ̀hún ó súnmọ́ kó jèrè níwájú ọlọ́wọ́n ọba níjọ́ gbẹ̀ndà kíámà àti láyé kó tó níjọ́ gbẹ̀ndà kíámà ṣùgbọ́n tí ó wá tú ahọ́n ẹ̀ sílẹ̀ tí ó dé tí ó mú so tó jẹ́ pé ó hàn tó lẹ̀ gbogbo tó bá ti gbọ́ náà ló ń sọ gbogbo tó bá ti rí náà ló ń tò kiri ó tọ́ ni o kò tọ́ ni o ń tá a máa sọ ń ta ni o èyí tí ò tiẹ̀ tọ́ kẹ́tìkẹ́tì kẹta kó bá ní gbọ́ gbogbo ẹ̀ ló ń hàn sọ ń tiẹ̀ irú ẹni báyìí tó bá ń bá báyìí lọ ó súnmọ́ kó kábàámọ̀ láyé ó súnmọ́ kó kábàámọ̀ níjọ́ gbẹ̀ndà kíámà inú hadith tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ tí àwọn afáàtì kàtúwá ní etí lọ́pọ̀ ọ̀gbà hadith àwọn méjì tí anabi kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn níjọ́ ní eh, ìgbà tó wà láyé sallallahu alayhi wa sallam tó wá ń fún àwọn sàbí tó wà lọ́dọ̀ ẹ̀ níjọ́ yẹn ní ìrò wípé àwọn méjì tí wọ́n wà nù sàárì lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ìyà ni wọ́n ti jẹ wọ́n ní bá yìí tòun ti pé òun ṣe kọ́ ṣẹ̀ sí wọn nísìnyí tó túmọ̀ sí pé láti ìgbà tí wọ́n ti wà nínú sàárè ni wọ́n ti ń bá sára ìyá yẹn títí di àsìkò yẹn ó wá jẹ́ pé wọ́n kú sí àsìkò ìgbà tí ànábì dé Madina ni o àbí wọ́n ti kú kó tó di pé ó dé Madina èyí tó ṣàdáwà lójú ni pé mùsùlùmí ni àwọn ènìyàn ó wá ń ṣàlàyé pé kì í ṣe pé torí pé wọ́n ṣe bọ́sọ́rọ̀ wọn ọba ni wọ́n fi ń fìyà jẹ wọ́n nù nínú sàárè ó wá ní ihun tó ń fìyà jẹ wọ́n lé lórí ihun tó ṣe é yẹ̀bá fún ni ó ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ torí pé wọn ò sọ àwọn nǹkan yìí tòun ti bó ṣe kéré wọn lójú wa òun nìyá ṣe ń bá wọn nínú sàárè ó ní kan nínú wọn tó bá lọ tó kò ń sọ pé kí ẹ̀gbin kó má kàsí ní ara ó lẹ́lẹ́kejì gbogbo ọgbọ́n yìí sọ yìí máa gbọ́n bí sọ fún tọ̀hún gbọ́ tọ̀hún sọ fẹ́lẹ́ yìí òun ni òun máa ń bá kiri ní tiẹ̀ àwọn nǹkan yìí bó ṣe dá pé ọ̀pọ̀ nínú wa lọ́kùnrin àtẹ̀yẹ tó tún pọ̀ bẹ́ẹ̀ lọ nínú obìnrin iná kó mọ́nú a kì í bìkítà nǹkan àwọn nǹkan yìí ẹ bá ti ráwọn méjì tí wọ́n ń jókòó tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ti ń wò hànàhànà tí wọ́n ti ń wò sí tí wọ́n ti ń wò sí ní tó súnmọ́ lọ́pọ̀ ọ̀gbà kí ní gbogbo ọgbà ó lọ́pọ̀ ọ̀gbà ní pé ọ̀rọ̀ táwọn gan ò ní lè gbóyà sọ níta lójú ọlọ́rọ̀ kásìkò wá sọ pé lójú ẹlòmíì ni wọ́n ń sọ irú ọ̀rọ̀ yìí tó wọ́n ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n ń sọ sọ wá túmọ̀ sí pé bẹ́ẹ̀ tó lọ́rọ̀ ò sí gbọ́ àbí bẹ́ẹ̀ lómi ò sí gbọ́ sọ́rọ̀ wọn bá wa létí ọlọ́run gbọ́ ni kásì àwọn ní wọn ní ẹ tó bọ́dọ̀ wọn kò tẹ̀sí tòsí bó tilẹ̀ jẹ́ bọ́dọ̀ wọn bá wà nítòsí wa ó wà pẹ̀lú wa ó súnmọ́ wájú kásán wa lọ́bọ̀ sísọ́nù alukur'an àwọn màláíkà tó jẹ́ pé ni wọ́n wà pẹ̀lú wa ìkọ́wà lọ́sì tọ́lọ́wọ́n bá ti fi tì wá nípa gbogbo ń tá a bá sọ ní gbólóhùn gbogbo ń jáde lórí ahọ́n wa gbogbo ń a bá fojú wa wò gbogbo ìta bá fẹ́ fọwọ́ wa gbámú gbogbo ń a bá fara wa rò pọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́lẹ̀ fún wa ó yẹ ọlọ́run ọba nú o ó bí ọlọ́run ọba nú o ìhun tọ́lọ́run ọba lòdì sí ni o ìhun ọba ní ká ká kú sí díẹ̀ ni o wọn ò ní bìkítà gbogbo tí wọ́n bá ṣàtìbá lọ́wọ́ wa ni wọ́n ń kọ gbogbo bí wọ́n ṣe ń tò láti gbà tí mo ti gbọ́ ní bíbá yìí gbogbo ẹ̀ ni wọ́n ń kọ èyí tó ṣe déédé ìyọ́nú ọlọ́wọ́n ọba wọ́n ń kọ́ lẹ̀ èyí tó bá lòdì sí ìyọ́nú ọlọ́wọ́n ọba mo ń bẹ lọ́wọ́n kọ́ lọ́wọ́n ṣàforíjì fún àtìmí àti gbogbo àwa tí à ń bọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọnìyàn a kì í sábà bìkítà nípa ohun tí a máa ń fi àwọn wa sọ jáde bẹ́ẹ̀ kẹ̀ ara ń tó yẹ ká sọ́tù gẹ́gẹ́ bí èèyàn tó kún máa gúnlẹ̀ síwájú ọlọ́wọ́n ọba níjọ́ gbẹ̀ngà ìkìyàmọ̀ gbogbo gbólóhùn kọ̀ọ̀kan tó bá lè jáde lórí amú ẹ̀ ni wọ́n máa bí ló máa ṣèṣe lòlé lórí tó bá dé pé bẹ́ẹ̀ la mọ̀ lódodo ó yẹ ká máa sọ kí ló ń jáde ní ẹnu wa kí là ń fa hàn wa sọ gbogbo ń tá a bá gbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹ̀kọ́ la máa ń sọ lànà bí fini sallallahu alayhi wa sallam wọ́n ní kafa bil mari isman an yuhadditha bi kulli ma sami'a ń pẹ́ pé gbogbo tó bá ti gbọ́ ló sọ ọgbọ́n tó fi ní yàrá rí ẹ̀ṣẹ̀ ọgbọ́n tó fi sọ pa alágbájá gbogbo bó bá ṣe gbọ́ lòun kàn máa ń sọ òun kàn ya broadcasting operation tiẹ̀ gbogbo tó bá ṣàti gbọ́ lòun máa ń fọ́n kiri ó dóòtọ́ ni o kò dóòtọ́ ni o kò ní wádìí kò ní bìkítà á kàn máa sọ ẹlòmíì tó náà bá tún gbọ́ bẹ́ẹ̀ òun náà tún fi tiẹ̀ fún ọ̀rẹ́ yẹn máa ń fọ́nká tó bá yẹtí tó gbé nǹkan ìkíyàmà ọlọ́rọ̀ àwa dé gbogbo ọwọ́ tó sán àti gbogbo ọwọ́ tó há sínú sísílà bọ́rọ̀ yẹn ṣe lọ bó ṣe bọ̀ gbogbo wọn náà máa dúró síwájú wa níjọ́ gbẹ̀ngà ìkíyàmà tó máa fẹ́ gba ìtọ́ wa ẹ̀ tó máa fẹ́ gba ìtọ́ wọn padà ìlànà bí ti ń sọ nínú hadith kan tí Imam Ibn Majah tí ó gbà wá ó ní sàbẹ̀ kan bí ìyẹn náà Abu Sufyan ibn Abdullah al-Thaqafi orúkọ sàbẹ̀ yẹn ó ní òun bí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ń pẹ́ ya Rasulullah hadithni bi amri a'tasimu bihi gbà mí níyànjú lórí nǹkan kan tó jẹ́ pé ohun tó bá gbà mí níyànjú lórí ẹ̀yìn káyọ̀ yìí tá a ti mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí o ẹni máa gbámú tí máa fi sọ́wọ́ sí tí mi ní fi jẹun tí máa dìmú tẹ́ pé máa máa fi ṣe èyí máa máa fi rán ara mi létí lóòrèkóòrè lóòdùn ọ̀gbà tí bá wà ní orí ilẹ̀ ayé tí mò ń jẹ́ alàyè àlọ́mí wa sọ fún sallallahu alayhi wa sallam ó ní kul rabbi Allah kó mọ̀ sí kí n tó o dẹ̀ fọ́ lórí ahọ́n ẹ kó jókòó sí inú inú ọkàn ẹ kò tó kó o mọ̀ fọ́ lásán lórí ahọ́n kí o ṣe pé ó ti ọkàn jáde kó jẹ́ pé n tó o gbàgbọ́ lódodo nínú sọlá hàn kì í ṣe bí ti mùnáfìkì tó jẹ́ pé n tó máa dùsọ́kàn ọ̀tọ̀ n tó máa jáde lórí ahọ́n ẹ̀ tó máa ṣe iṣẹ́ tẹ́yìn máa máa rí ọ̀tọ̀ ni irú àwọn ẹran máa ń pè ní sọ̀bẹ̀sìlú àbí wọ́n pè wọ́n ní olójú méjì àbáwọn orúkọ méjì àwọn afá kan fi làbọ̀ wọn lọ́rùn kọ́ sọ ọkùnrin bíi ìfáàmù àti gbogbo tó bá jọ bẹ́ẹ̀ àti gbogbo tó máa mú ni tó ń mọ inú ọlọ́run ọba kí ilẹ̀ máa mú ni níbi inú ọlọ́run ọba láyé àti níjọ́ gbẹ̀ngà kìáma ó ní kúl rabbi Allah inú ọ̀rọ̀ wáyà mi ti gbogbo àwọn ó ní kúl amantu billah sọ wípé mo gbọ́dọ̀ ọba gbọ́ lódodo láti ọkàn wa ó ní fún mọ̀sítàkì lẹ́yìn náà kọ̀ wá dúró déédéé pẹ̀lú ohun tí gbọ́dọ̀ òsàn yẹn tó tó wá ń lé nǹkan míì tó tako ìgbọ́láwọn ọba gbọ́ yẹn á jẹ́ wípé gbólóhùn yìí ò ti ọkàn wá àbí ìkọ́lẹ̀ ó ti jẹ gàba lórí irú ẹni bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n ṣọ́wá kó bí aburú. ọ ní qultu ya Rasulullah ma akthar ma takhafu alayya ilẹ̀ ojú ọlọ́wọ́n ọba kí tiẹ̀ ní nǹkan ọ̀hún tó ń páyà fún mi jù gẹ́gẹ́ bí sàábé fún ẹ tó jẹ́ pé àti má tó mọ̀ nǹkan yìí then èmi kọ́ wá bí ṣe máa sọ tí òfin ní tì mí gbọ̀ngbọ̀n sínú iná ó ní bóun ṣe sọ gbólóhùn yìí ìlànà bí bá fi ọwọ́ ẹ̀ ló bá fi gbá ahọ́n ọlá ẹ̀ ahọ́nmọ́lé ẹ̀ ló bá fi gbá mú ó bá ní hàdà ìyẹn ó di ahọ́n ẹ̀ mú tó túmọ̀ sí pé ahọ́n ni mò ń páyà fún ẹ̀dùn gẹ́gẹ́ bí ọmọnìyàn tó bá rí bẹ́ẹ̀ lórí sàábé tó rà lọ́bí sojú tí kùránì sísọ̀kalẹ̀ tó sojú ẹ̀ tó lè gbọ́ náà wọn bá gbọ́ tó gbà nábì gbọ́ débi pé ó tún ń wá àlékún àlàyé lórí ohun tó máa fi ṣègbésí ayé ẹ̀ta àti gúnlẹ̀ sálùjọ́n náà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ihun tánábì sọ fún sallallahu alaihi wasallam kó ń páyà fún jù kò ní pé ṣírk kò ní pé bọ́ náà wọn bá wórogún ohun tó sọ fún ní pé ohun tí à ń fi ahọ́n ń ṣe báwo ló ṣe wá fẹ́ sọ lórí àwọn tó jẹ́ pé ọ̀nà wá jì tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́ sí gbogbo àwọn tí a kàkàlẹ̀ ní ti bọ́nà wọn gbàgbọ́ ni àti ní ṣíṣẹ́ ṣíṣe ni àti ní tẹ̀lé àṣẹ tá a mọ̀ pé àlọ́bí pa wá láṣẹ tó wọ́n sọ fún yàrá pé àlọ́bí máa sọ báyìí àni ẹ ẹ mọ̀ pé táyì tá a wà yìí àwọn station tó wà jẹ́ pé tó bá yẹ pàdé gan wà round ni gbogbo àwọn oríṣiríṣi ọ̀rọ̀ burúkú táwọn yẹn máa ń sọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó wà dẹ̀ mọ́ consequence ìgbà station àwọn gbólóhùn yẹn kọ́lọ́ọ̀ṣọ́ àkóńbí gbogbo tí máa ń múni lólórí burúkú láyé àti ní ọ̀gbìn dàkíyàmà tó bá lè sọ bẹ́ẹ̀ fún sàábé tó wà lọ́hùn kí wá ló fẹ́ sọ fáwa ó ní tí mò ń báyà fún ẹ̀dùn ẹni ohun tó wà láàrin èdè ẹ̀ méjèèjì kì í ṣe ahọ́n lẹ́yìn náà um, hadith mi ti uh, imam sunan uh, tí wọn nọ sunan ibn maza tí imam ibn maza tó gbà wá ìkànnà wọn sábẹ́ àdàbí náà ni uh, mu'adh bin jabal kí ìyọnu ọlọ́run bá kó máa bá ogun lápapọ̀ ó ní òun àtàlẹ́bí sallallahu alayhi wa sallam àwọn wà lórí ìrìn àjò kọ́njọ́ kan tó òun wá gbàtún náà kí ní ìkọ́nú àwọn ọjọ́ táwọn fi wà lórí ìrìn àjò yẹn òun wá bá pé òun ti wà ní ìtòsí ibi tánàbí wà bóyá ó sùn àbí wá sùn sí tòsí ibi tó wà ní o àbí bá kan ó ṣáà di pé gbàtí ilẹ̀ máa mọ́ báwọn àtòwọn àtànábì ni àwọn tó wà ní tòsí ara wọn ọlọ́run wá ń bi ànábì sallallahu alayhi wa sallam òun wá sọ fún pé ya Rasulullah akhbirni bi amalin yudkhiluni al-janna tòun ti gbọ́kọ́ náà wá gbọ́ tí imáni ti dẹ̀ máa mú ni wà janna tòun ti gbé ó tẹ̀lé ànábì sallallahu alayhi wa kí dẹ̀ tọ́ka lọ síbi kankan àyàfi bó ṣe máa gúnlẹ̀ sí àlùjànnà ó tún wá àlékún tọ́sọ́nà ó sọ fún pé ya Rasulullah akhbirni bi amal yudkhiluni al-janna fún mi náà ló ń pa iṣẹ́ kan àbáwọn iṣẹ́ tó jẹ́ pé tí n bá tún dúnímọ̀ pẹ̀lú àwọn ètò tí wọ́n lẹ̀ tẹ́lẹ̀ á tún increase the chances mi láti wọ àlùjànnà àlejò wa sọ fún pé laqad sa'alta 'aziman ohun tó o béèrè lọ́wọ́ mi yìí nǹkan tó le tó lágbára gidi ó ní ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ tóun ti pé n tó nípọn tó gbókun ni ó ní ẹni tọ́lọ̀ ọba ọba àlejò ọlá tó bá ṣe rọrùn fún ni máa rí i ṣe wípé tòun ti bó ṣe le tó tòun ti bó ṣe fẹ́ nira àti rímúwá tó ní pérépéré láì ní dínkù kankan bẹ́ẹ̀ wípé ẹni tọ́lọ̀ ọba ọba àlejò ọlá tó bá ṣe rọrùn fún ni máa rí i ṣe tí ò ní bẹ́ẹ̀ lábàdà kankan. ó sọ fún pé àkọ́kọ́ tó gbà níyànjú ó ní ta'budullah la tushriku bihi shay'an ó ní pé ìyànjú tí máa kọ́kọ́ gbà ẹ́ ní pé gbogbo ìjọsìn tó bá máa ṣe fọ́lọ́wọ́n ọba ọba àlejò ọlá léyìí tó pamọ́ ni àtẹ̀yìn tó hàn kó jẹ́ pé ọlọ́wọ́n ọba nìkan ló ń ṣe é fún tó ń túmọ̀ sí pé àkọ́kọ́ tó yẹ ká jìnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni ṣe kárí pé táǹkì àwẹ̀ táǹgbà ìgbàgbọ́ tára ní tàwákùlù wa ìmánì wa ìgbáralé wa kò sí lọ́dọ̀ ẹlòmíì àyàfọ́lọ́wọ́n ọba ọba àlejò ọlá nìkan ṣoṣo láì ní bá wọ́rọ̀gún léyìí tó kéré ń bẹ̀ àti tó tóbi ń bẹ̀ kọ́lọ́ sọ wa kó bí ṣírkì ọwọ́ ní lẹ́yìn náà wọ́n tún kí ìmọ̀ sọ́lá ń pẹ́ lẹ́yìn náà kọ́ wa gbẹ̀rù dúró kì í ṣe pé kó máa kírun ṣùgbọ́n tá a máa kí lọ́pọ̀ ọgbà fún wáyé nínú Ramadan wọ́n fi fídíò mo rí fídíò àwọn kan tó ń kírun ní àdìgbò Indonesia tí wọ́n kí tarawí in fact táìtù fídíò yẹn bọ́ ṣe ní ẹ̀mẹ̀ wọ́n ní super fastest tarawí ni wọ́n kọ sí ẹni tó bá rí fídíò yẹn àwọn tọ́wálé wọn wọn mi ò mi ò ní ṣe sùdúdì náà yẹn irun lọ́dẹ̀ kí kì í ṣe wọ́n ṣe nípa ó ń kírun ni wọ́n yìí lọ sùdúdì wọ́n yìí lọ rùkú lọ́n dìde wọ́n ti ń dìde lọ́n lọ sùdúdì nípa ẹ̀ máa òbí sẹ́ni ìgbọ́n sọ sàmì àwọn ìmọ̀ hàmìlà òun kan tó bá tọ́ba ló ṣe subhana rabi alaala ẹ̀ dáwọ̀tẹ̀ tọ́ba ló ṣe subhana gan ẹ̀ dáwọ̀tẹ̀ ní speed nǹkan ẹ̀ so you can imagine how far káyọ̀ kan sọ pé ṣé ó ṣe é pé lẹ́ẹ̀kan àbòṣe mẹ́ta wọ́n dẹ̀ ń kírun wọ́n lọ́nà ọ̀bàlà wọn kírun fún ẹlòmíì tó bá ń kírun tó bá jẹ́ pé ó mí ìsìnrún ni à tó bá jẹ́ pásìkò champions league àbí fa league àbí premier league àbí gbọ́n league league league táwọn yẹn kó tà á jẹ́ pé chelsea ló fẹ́ play àbí man u àbí barca wàhálà ti dé kò sí inú yẹn ó máa forí sánpọ́n ni kò sí wẹ́wẹ́ ṣe inú yẹn ó ṣíwọ́jú ó máa forí sánpọ́n ni torí kíni torí champions league tó jẹ́ pé kèfèrí lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ kàn fi bọ́ọ̀lù kàn fi lẹ́dà àti rọ́bà kàn fi ṣeré kàn láwọn gbá bọ́ọ̀lù fine wọ́n lè má lè sọ pé kọ́pá pé haram ni bọ́ọ̀lù pé eré ìdárayá ṣé haram wa ni ṣé kò ṣe haram iṣu mi nìyẹn but kó tẹ àwọn adébáwọn mùsùlùmí kan ló ń gbà kò lẹ́tọ̀ọ́ káwá pa ọlọ́run ọba sí subhanahu wa ta'ala tòun tó kóun ló ní ẹ̀mí wa tó dẹ̀ bá àtẹni time at least I seen two or three videos tó jẹ́ pé wọ́n wà lórí wọ́n gbá bọ́ọ̀lù lọ́wọ́ àwọn tó pa lára wọn náà máa tẹ́lá wọn fídíò yẹn wọ́n gbá bọ́ọ̀lù lọ́wọ́ during those matches àwọn ẹni ẹ̀dẹ̀kù fún àwọn footballers yẹn wọ́n kọ̀ dẹ̀bà slump lójijì ni ìmí ìwọ̀n dẹ̀bà lọ́ba yìí adẹ̀sí bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ èyí ló máa mú lọ lẹ́yìn yẹn ó ti kú nìyẹn. I seen those videos before ìmí ìkẹ̀ there was one pẹ́pẹ́ bíi bíi congress àbí nǹkan ni wọ́n ṣe bí àwọn parliament nǹkan yẹn ó wọ súùtù ló ṣe gbogbo ẹ̀ irun mú kún gbogbo mú ẹ̀dá tó ẹ̀ ó sọ̀rọ̀ lọ́wọ́ ó mú ẹ̀dẹ́sì àwọn crowd yẹn lọ́wọ́ òtítì wọn sọ yíwa pé ikí kiri gbé yẹn wọn sọ yẹn lọ́tìtì ó dẹ̀ lọ kò pé five seconds kódà kò pé three seconds immediately tọ́jú àtẹ̀lẹ́ lọ́tìtì lọ́hùn mẹ́ni ẹ̀ lọ wọn kódà tó bá jẹ́ mùsùlùmí gan nínú ìlú kó rà kó tí ń tà ṣe láyé láyé máa kó tó ní kó lọ. káyọ̀ bá ṣe mọ́sí àti gan kékeré wá ni náà tá a bá fi ráwọn nǹkan yẹn rí tá a lè mọ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n wọ̀ ní pé ká torí Champions League àbí ká torí Premier League ká máa sábùrún ká máa gúnrún lọ́bẹ̀ ìyẹn fáwọn tí ó wà ní òkè òbí kan fẹ́ fún àbíkẹ́ kò ń ṣe irun àkó ṣe champions league irun yóò ta abámọ̀ pa máa ń gùn lọ́bẹ̀ àbá máa ń pàrọ̀ sí tìtorí ẹ̀ ṣubú ọ̀sìn pé káwọn pa ọlọ́wọ́n ọba sí àtàṣe tó pa wá láti kọjá sọ́mọ̀ keje tó yẹ pé kì í ṣe bánabí wọ́n gbé wá bánabí ó dín ibi lọ sí kọjá sọ́mọ̀ keje lọ́hùn ni lọ́rọ̀ gbà wá fún wa tòun ti dé a sọ pé eléyìí second class ni football world match is more important àbókù ṣe pàtàkì lẹ́mìí wa ju tọ́lọ́wọ́n ọba lọ kọ́lọ́ ṣọ́ àpò bíi nǹkan máa ń múni súnmọ́ náà. ọ ní lẹ́yìn ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ kó o dẹ̀ jọ́sìn fún láì ní máa wórogún lọ́nà kankan ó ní tókè mùsọ̀lá kó gbẹ̀yìn dúró bó ti tọ́ àti bó ti yẹ wọ́n tó kí zakat tí owó tí ọ̀rọ̀ tí ọlọ́run bá fún ẹ tó bá ti di pé ó ti wọ́n nìfọ̀ kó o yan zaka ní pérépéré láì ní dínkù tọ́lọ́run ọba ọba tí ó mọ̀ sí roṣe ju gbogbo ẹ̀dá lọ́ni wọ́n fún ọmọ rọmọdọ́ọ̀nù kí rọmọdọ́ọ̀nù kó má dẹ̀ dín bí ti wù kó mọ́ wọ́n fún jùlọ bẹ́ẹ̀ tí àsìkò hajj bá tó tí ọlọ́run bá tó bá rọ̀ ẹ̀ lọ́rọ̀ kó rí pé o bẹ́yìn ní hajj pàápàá jùlọ èyí tí ó jẹ́ ọ̀ràn ìrànlẹ́wà lórí. fún makọ́ọ̀lì lẹ́yìn náà àlejò wa lékún ohun tó ti sọ ohun tó béèrè ìlànà mi là fún yìí ó wá ṣàlékún fún ó wá ní sallallahu alayhi wa sallam ala adulluka ala abwabil khayr ṣé kí n fún ẹ nírò nípa àwọn ilẹ̀kùn dáadáa àwọn ojúkùnà dáadáa ṣé kí n júwe àwọn ojúkùnà dáadáa fún ẹ tó jẹ́ pé lẹ́yìn eléyìí tí mo ti kà fún ẹ tó o bá tún dún ní mẹ́wọ̀n eléyìí á o fún mọ́ kí oríire jẹ́ sí ẹ láyé àti lọ́run. ọ̀wá ní àkọ́kọ́ ń bẹ̀ afọ́mùdúnà ń pé àwọ̀ gbígbà gàgà ní máa jẹ́ fún yàn kó n bi ìyá ọlọ́run ọba àti kó n bi gbogbo tí ọlọ́run ọba pọ̀ ó ní wọ́n fọ́dà pọ́tú kó kébùlù kọ̀ọ̀kì sàrà àṣìṣe ìmọ̀ àtọ́rẹ́ fẹ́ni tó súnmọ́ wa ni àti fún àwọn tó jìnnà sí wa ní gbangba ni àti ní kọ̀rọ̀ tó pé olùkọ́pẹ́ ó ní í máa ń pa àṣìṣe rẹ tá a bá ti ṣe gẹ́gẹ́ bí omi bó ṣe máa ń pa iná rẹ tá à ní rí orí pa ìmọ̀ ní tí wù kó kéré mọ́ tó wọn bá dáná kalẹ̀ sí ìgbà yìí sì ọlọ́mọdé kí iná dé agbègbè wa tí iná bá tó gbogbo mọ́sálásí tó ń jó tẹ wá wá omi tó pọ̀ dáadáa kẹ wá dà ó ní bí omi bó ṣe máa ń poró ná bẹ́ẹ̀ ni sàárà àṣìṣe ló ṣe máa ń poró àṣìṣe tó máa ń poró ìbínú ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bá ń ṣe sọ sallallahu alaihi wasallam nínú hadith wọn ní eh, sadaqatu sirr tó fi ọgọ́ bọ̀ bá rọ̀ nínú wọn sahih jáde sọ̀bí ó ní pé sàárà àṣìṣe tá a wá ṣe ní pamọ́ tá a ṣe ní gbangba kárí ni wípé ó ó máa ń paná ìbínú ọlọ́wọ́n ọba tó bá ń bí síyàn látara pa àwọn àṣìṣe kan tá a ti ṣe sẹ́yìn yálà níbi ọ̀rọ̀ sísọ ni àbí níbi ìṣesí lẹ́yìn náà Ànábì wa sọ fún sallallahu alayhi wa sallam ń pé ọ̀sọ̀láàtò rọ́dùlì fi baytihi ọ̀sọ̀láàtò rọ́dùlì fi dọ́ọ̀fì lẹ́yìn ìmọ̀ àdìdé kírun lóru ní àárín gbogbo òru nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bá ti sùn wọ́n ti ń họrun tó wá dìde tó n ké gbẹ̀dàrí sọ́lọ́mù ọba pé kó tọ̀ kó láyẹ̀ níbi làásìgbò ilé ayé àti wàhálà àjọ gbẹ̀ndàn kìámà ara ti imaamu ni gúnlẹ̀ síbi dáadáa ní ọ̀gbìn nàìjíríà wọ́n ní fún makọ́rọ̀ á lẹ́yìn náà wíwá ka àyà yìí láti fi ṣẹ̀rí ohun tí ó sọ fún sàbẹ̀ yẹn ó ní tètè ká bá dúró gbóhùn ánìmọ̀ mọ̀gọ́jẹ̀ ń pé àwọn kan nínú àwọn ẹrú ọlọ́wọ́n ọba ẹgbẹ́ wọn yìí máa sí ibùsùn wọn ó wá ka àyà yẹn títí tó fi débi ibẹ̀ màkánú yà àmẹ́lónì ẹ̀sán lélẹ́yìn jẹ́ jọ̀rọ̀ ẹ̀sán lélẹ́yìn jẹ́ fún wọn látara pa tí wọ́n ti ṣe nígbà tí wọ́n wà ní orílẹ̀ ayé lẹ́yìn náà lọ́dọ̀ sọ fún sallallahu alaihi wasallam wá bí pé ṣé kí wá fún ẹni rò ń pa èyí tó lékè lórí gbogbo tó mu kàkálẹ̀ fún èyí àti èyí tó jẹ́ pé òun ni àtúnṣe orí gbogbo tó mu làkàlẹ̀ yìí ó wá ní nǹkan òun òun ni al-jihad pé ká máa sapá ká máa jagun sí ojú ọ̀nà ọlọ́run ọba lọ́nà tó tọ́ àti bó ṣe yẹ báyìí bí gan fúnra ìṣòlò ọ̀rọ̀ sílẹ̀ bó ṣe là kalẹ̀ kì í ṣe rárá dáadáa sí gbogbo àwọn kíní burúkú tó ń bá sílámù lórúkọ sẹ́yìn tí wọ́n ń ṣe káàkiri ọwọ́ ní ala ukhbiruka bíbí láti dhalika dhalika kulli nígbè ìjẹ́ fi wá fún ẹni rò nípa èyí tó jẹ́ pé tó o bá ti lè kápá ẹ̀ gbogbo ohun tí mo ti kàkalẹ̀ yìí ó máa rọrùn láti mú wa ọwọ́ ní kí ló wá kù ẹ̀sìn tó bọ̀dà láti ẹ̀yìn wa kò yẹ kó dórí ilé ìkín ni pé èyí tẹ̀ yẹn náà ti tó àníbi wa sọ fún un pé sallallahu alaihi wasallam ìyẹn ahọ́n fi tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe bá ahọ́n ẹ̀ mú fún sáré tìbí níwájú lọ́hùn ó ní ó wá gba ahọ́n ọláìmú ó ní takò fáńkà hàdà kó o ṣọ́ kínní kó o gbá mú kó o má jẹ́ kó máa tiẹ̀ pọ̀npọ̀n kó má jẹ́ pé eh, bí bí àwọn bá ṣe máa tó wá ní pé káwọn má máa gbé ẹ kó má jẹ́ pé ahọ́n ló máa ṣáájú làákàyè kí làákàyè kó máa always máa wà ìkúlọ̀ ìhun tí ahọ́n ẹ tó wọn máa wí jáde mọ̀ọ́dún wọn bèrè lọ́wọ́ ànábi sallallahu alayhi wa sallam wọ́n ní yá nàbí yàrá ilé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ilé ànábi ọlọ́wọ́ ọba ṣé wọ́n tún máa hold wa responsible ṣé wọ́n tún máa fìyà jẹ wá wọ́n tún bi wá lórí ohun tí a bá fi ahọ́n wa sọ ni ànábi wa ni kákìlẹ̀ tó ń mú kẹ́yà mọ́ àá gbọ́dọ̀ ni táwọn ọlọ́wọ́ máa ń sọ kì í ṣe pẹ́pẹ́ ló ń ṣẹ́kun but torí kò sálẹ̀ fẹ́ aburú fẹ́ni ń júwe dáadáa fún látẹ̀yìnwá ànábi wa ni gbọ́dọ̀ ni táwọn ọlọ́wọ́ máa ń sọ láti fi pè é fún pípa kí ló wá kọlù ẹ ṣé tó yẹ kó tún jẹ́ òrùn fún wa máa béèrè irú béèrè lọ́wọ́ mi ládùúgbò bí mo ti ṣe ta gbogbo ẹ̀ kalẹ̀ fún ẹ ń pẹ́ ṣé ìwọlé yẹ kó tún máa béèrè irú béèrè lọ́wọ́ mi ìyẹn ìrẹ́ mọ̀án ọ wá ní ọ wá sọ fún lẹ́yìn ìgbàna wá ní hali yakub nas hali yakub nas mi ni ǹjẹ́ nǹkan kan wà tó máa ń mú pé kán máa dojú àwọn èèyàn bolẹ̀ kí ilẹ̀ máa mú wọn sínú náà tó tó àwọn èrè oko tí ahọ́ wọn tó bá ti palẹ́ sí kalẹ̀ fún wọn. nípa ìdílé nǹkan kan wà tí máa ń múni kán dojú ẹni bolẹ̀ kán wá wọ kó wá di èrò náà torí bẹ́ẹ̀ tó tó àwọn èrè oko tí ahọ́ ẹ̀ tó ti palẹ́ sí kalẹ̀ fún. tó ń túmọ̀ sí pé ara tó yẹ ká ṣọ́jú gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni ahọ́n wa àti pé kí là ń fi ṣe. ẹni tó náà ọba ọba àlejò ọlá tó bá kẹ́ tó wá jẹ́ pé kùránì kíkà ni ó máa ń ti ahọ́n ẹ̀ jáde lọ́pọ̀ ọgbà ìrántí ọlọ́wọ́n ọba ló máa ń ti ahọ́n ẹ̀ jáde lọ́pọ̀ ọgbà ìmọ̀ àtọ́rọ̀ àforíjì ọlọ́wọ́n ọba lórí àṣìṣe tóun gbọ́n mọ̀ kóun ti ṣe kásẹ̀ tó wá sọ pé ìdí ó mọ̀ pẹ́sẹ̀ ni torí àìtó nǹkan mímọ̀ èyí tó tó nǹkan tó ti ṣe tẹ́pẹ́ tọrọ ìtọ́ra àforíjì ọlọ́wọ́n ọba àti máa túbá sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ní ahọ́n ẹ̀ ló máa ń wáṣẹ́ ní iṣẹ́ tó máa ń wá fún ahọ́n ẹ̀ láti ṣe àti máa ṣàtúnṣe láàárín àwọn ọmọ ọ̀yẹ́ tí bọ́mi sí omi òtó tó bá wà láàrin wọn àti máa fi gbogbo àti máa fáwọn ṣe gbogbo tí inú ọlọ́wọ́n ọba tó yọ sí tí inú ọlọ́wọ́n ọba dẹ̀dùn sí ẹni iṣẹ́ tó ń wá fún ahọ́n ẹ̀ ẹni tó bá jẹ́ pé báyìí ni ohun tó ń yan láàyò níṣẹ́ ó súnmọ́ pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba kíro ẹni bẹ́ẹ̀ kó gúnlẹ̀ sí ibi tó da níjọ́ gbẹ̀ngàn kìámà ẹni tó bá jẹ́ pé bíi gíra bíi tẹ̀m̀bẹ̀lẹ̀kún bíi ọ̀rọ̀ ẹ̀yìn bíi kọ́ máa sọ̀rọ̀ pé ẹgbẹ́ ká ló sọ ọ̀rọ̀ ọjọ́ yẹn kọ́ ni pé òjò bó ṣe rí nìyẹn ká ló sọ fún kọ́ máa máa chase chase chase wọ́n wá orúkọ tiẹ̀ kù láàrin ọ̀rọ̀ yẹn tó yẹ kó tó máa ní pé láwùjọ o ń pé àwọn kan wà tẹ́ pé tẹ́ máa ń wádìí irọ́ tẹ́ pé ẹ̀ ń wá wọn tẹ́ pé bàbá ńlá òkùrọ̀ tẹ́ pé wọ́n máa ka ká ló sọ fún ẹ pé kí ni ẹ̀ bó ṣe rí tẹ́ pé tẹ́ bá lè wádìí ẹ̀ lọ bọ̀ ẹ̀ rí pé lọ́ọ̀nì nǹkan orúkọ tiẹ̀ tó ti máa ń sábà yọjú nìyẹn irú ẹni bẹ́ẹ̀ tó bá yọrú eléyìí láàyò kọ́lọ́n ọba kó làwọn kó bì bẹ́ẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ pé àbámọ̀ ni ó máa kan irú ẹni báyìí níjọ́ gbẹ̀ngàn kìámà nítorí báyìí ni anábì ṣe ń sọ fún wa sallallahu alayhi wa sallam inú hadithi kan tí imam muslim tí ó gbà wá ó ní kó fẹsẹ̀ rọ̀ kàánì náà ń pẹ́ sọ gbogbo aburú tó bá lè ti ọ̀dọ̀ ẹ jáde sáwọn èèyàn kóró má jẹ́wọ́ jáde yálà èèyàn kó sọ̀rọ̀ òdì sí ẹni má fi irú ẹ̀dá padà fún wọ́n bú ẹni má fi irú ẹ̀dá padà fún wọ́n parọ́ mọ́ ẹni ìwọ náà má wàárọ̀ tó ṣe déédéé bẹ́ẹ̀ kó ló pamọ́ tọ̀ wọ́n torí tó o bá dákẹ́ tó o ṣe sùúrù báyìí tó o wá fi ohun tí ó sàn ju ohun tó ń ṣe yẹn lọ tó o fi rọ́pò fóun dáadáa àtàlékún dáadáa ló máa jẹ́ tiẹ̀ ẹni tí wọ́n bá ṣàìdá sí pé wọ́n parọ́ mọ́ àbọ̀ dán bọ́n ṣe jàǹbá ẹ̀ àbí èèyàn kan ó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn lọ́nà tí ò da òun wá kí wọ́n ń tọrọ àforíjì fẹ́ni yẹn ẹ̀wọ̀n kí ordinarily ó ti ní tó bá gbàdọ̀ ẹni yẹn lẹ́kọ̀ọ́ ìjọ gbẹ̀ngàn kìámà ó tún wá ń tọrọ àforíjì pé wọ́n bá tún ẹni yìí ṣe torí àdánwò lóríṣiríṣi ló wà lọ́dọ̀ wọ́n lọ́wọ́ irú eléyìí tó fi kàn ẹni yìí kò wù mí kó tẹ̀mí ló máa fi kàn mo wá ń tọrọ inú àánú wọ̀rọ̀ wa kókó jọ kó lẹ́yìn kó nu àdánwò tí ó dé báyìí kó yé máa yanrú sábà ìláyò kó jẹ́ pé dáadáa ni o máa fi rọ́pò fún tá a wá ń tọrọ bẹ́ẹ̀ fún kì í ṣe báwọn máa gba dáadáa lásán lọ́dọ̀ ẹni yẹn bó ṣe jẹ́ pé tọ́lọ́ bá tún tọ́lọ́ bá bàbá tún tuntun bá ẹni tọ̀hún ó máa mọ bó ṣe máa di fẹ́ni tí wọ́n ṣàbòsí sí. àwọn tó bá àlékún pé à ń tọrọ tó ń tọ̀hún tòun tí wọ́n ṣe jẹ́ pé òun ló ṣàìdá sí wa ẹni tí wọ́n ṣàìdá sí tó jẹ́ pé kò wá fi dèédé ohun tí wọ́n ṣe fún láìdá kò fi rọ́pò fẹ́ni yẹn báyìí dáadáa ló tún tọrọ fún ẹni yẹn lọ́dọ̀ ọlọ́run ọba ṣé adépele dáadáa ló máa jẹ́ tiẹ̀ ní àbídà kejì gbogbo wa ni àmọ́ èsì ẹ̀ tó túmọ̀ sí pé kì í ṣe ọ̀rọ̀ tó bójú mu ní kọ́mọ́ pé láéláé kò lè jẹ ọ̀rọ̀ lára tèmi o ń bo tó bá sọ méjì máa sọ mẹ́rin fún ta ni ọkọ mi lè wà mi ì sọmọ relé lọ mi ì sọmọ relé lọ méjì wà ọmọ ọlọ́ọ̀lẹ́ lọ gbèsè wà rárá táwọn ọkọ máa ń sọ tọ́wọ́n sì pé àwọn mọ̀rọ́ sọ wọn ni ó tiẹ̀ ó tiẹ̀ láwọn ọkọ tẹ́ pé tọ́wọ́n ní àwọn ọmọ bíi báyìí ní lágbájá wọn ni ọlọ́rọ̀ ni wọ́n ti wọn tọ́wọ́n ti dárúkọ àwọn olófin wọn ni ọmọ olówó bíi kan báyìí ni wọn ni àkó sí kódà ó lè bú òkú kókú dìde báwọn Yorùbá ti máa ń sọ bó ti pé kò tó fẹ́ bó òkú kókú ti dìde <laughs> àwọn um, without any without any personal favor ní ihun tí a mọ̀ mọ́ àwọn èèyàn ọmọ ju àwọn ọmọ mi lọ bó ti jẹ́ pé síbi tí ìṣeun sí ẹni tó máa fi irú nǹkan báyìí tó máa fi tì sọ́dọ̀ ẹ̀ kì í ṣèròyìn dáadáa nígbà alágbádá ọ̀rọ̀ olè gbẹ̀yìn sára ẹ̀ olè jèrè ọ̀rọ̀ lára ẹ̀ bó bá ṣe sọ́wọ́ ẹ̀ máa fún ẹlẹ́sìn bó bá ṣe sọ́wọ́ ẹ̀ máa fún ẹlẹ́sìn tó o bá ló fẹ́ fún lẹ́sìn gbèsè tó fún tó bá ju èyí tí òun sọ sí ẹ lọ ìwọ ló jẹ́ gbèsè gbóṣùn ló jẹ́ gbèsè mọ́ níjọ́ gbẹ̀ngàn kíámọ̀ torí bẹ́ẹ̀ ẹni tó bá gbọ́ ìyẹn tí wọ́n máa ń kó ẹnu ẹ̀rọ tí ò ní jẹ́ kẹ́nu ẹ̀họ́ máa ti tó wọ́n máa ta búrúbúrúbúrúbúrú kì í ní ẹ̀sẹ̀ gbogbo ń ta bá rí gẹ́gẹ́ bí mùsùlùmí ìlà máa ń sọ pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú àbùkù ẹlòmíì kọ́nà ọmọ kó tó gbogbo wa ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba. náà ìkọ́nu àwọn tí ó ti kọjá lọ nínú hadith tó sí imam ibn Majah tí ó gbà wá náà látọ̀dọ̀ Alqama ibn Waqqas ó ní ìjọ kan arákùnrin kan kọjá lẹ́gbẹ̀ẹ́ òun arákùnrin yìí ó wá jẹ́ ẹni tí ó jẹ́ abiyì táwọn ẹ̀mọ́ pé ẹni yìí abiyì èèyàn ni ó wá nà ń pé ó ń tàn ó wá sọ fún un pé inna laka rahmatan wa inna laka haqqan wa inni ra'aytuka tadkhulu ala ha'ula'i al-umara ẹni pé ẹni tí ó níbi níran nìyẹn tó túmọ̀ sí pé ilé rẹ̀ ló ti jáde ó lè láwọn tó jẹ́ pé tó o bá ti ẹ̀ mú tiẹ̀ wọ́n á ti ẹ̀ wo ti pé ilé ibi báyìí ni wọ́n ti bí mi kò tọ́ kí wọ́n máa fi irú ọ̀rọ̀ òdì bí irú eléyìí kọ́ máa fi tì sí àwọn ará ìdílé wa ó ní pé mo wá kíyèsí ń pé ìwọléwọ̀de ẹ pẹ̀lú àwọn olórí olórí olórí olórí gẹ́gẹ́ bó ṣe bá ìmí nu wa wọléwọ̀de ẹ pẹ̀lú àwọn tó jẹ́ olórí olórí olórí ń fẹ́ máa ṣe bí ẹni pọ̀ tó o bá wá débẹ̀ tán kì í ṣe kó o kàn máa wọlé wà jáde lásán gbogbo tí ọlọ́run bá ní kó tẹnu ẹ jáde ló kàn máa ń sọ gẹ́gẹ́ bá àwọn ṣe mọ irú báwọn èèyàn máa ń sọ tọ́mátì lọ́dọ̀ àwọn politician àwọn ti lọ́dọ̀ olówó àwọn ti lọ́dọ̀ tí ọlọ́run bá pín ọ̀rọ̀ ilé ayé tó pín kan ọlọ́run bá ti kó dọ̀kú pín táyé àti tọ̀run kó má ṣàlàyé pín kan ẹnì kọ̀ọ̀kan ó ní gbogbo tọ́lọ̀ bá wá kádàrà pé kó tẹnu ẹ jáde ló máa ń tẹnu ẹ jáde tó bá ti dé ọ̀dọ̀ ọ̀ràn ẹni táwọn ó ní bẹ́ẹ̀ kẹ̀ èmi ń tèmi mo gbọ́ tí Bilal ibn al-Harith al-Muzani ìfọ́nà wọn sàbí anabi sallallahu alayhi wa sallam tó sọ pé òjíṣẹ́ ọlọ́wọ́ ma sallallahu alayhi wa sallam ó ní inna ahadakum la yatakallam ìkọ́nù yìí a máa pe gbólóhùn jáde lẹ́nu ọ̀rọ̀ a máa tẹnu ẹ̀ jáde tó jẹ́ pé gbólóhùn yìí a máa wà nínú àwọn gbólóhùn téèyàn máa fi rí ọdún ọlọ́mọ ọba òun kẹ̀ tí gbólóhùn yìí tẹnu ẹ̀ jáde yálà ó ṣàtúnṣe láàrin àwọn èèyàn kan àbí kankan ló sọ tọ́nà fi ṣe sábàbí ìtọ́sọ́nà fẹ́lòmíì àbí gbogbo oríṣiríṣi ìran gbólóhùn tá a máa sọ táwọn náà mọ̀ pé nǹkan yìí nǹkan tó náà bá fẹ́ kí ó máa tẹnu wa jáde ni òun kẹ̀ tó sọ kò kàákún tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n mọ̀ pé ẹ àlefa àwọn wà tó ti sọ tó dáa lókè nínú tó o kékeré yìí wá ní ó wá fẹ́ bá bàrà wájú ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ṣe sọ yẹn àti ibi tó padà já sí ó yọ lọ́wọ́ ọba nú òun kì í rẹ̀ ká kú ó ní bẹ́ẹ̀ kẹ̀ ẹlòmíràn máa pe gbólóhùn jáde lẹ́nu tó jẹ́ pé gbólóhùn tó sọ kò ká kú tó bẹ́ẹ̀ kí ni mo wá fi sọ èèyàn kọ́ làwọn tó ń ṣe báyìí èèyàn kọ́ làwọn tó ń ṣe lẹ́yìn kí ni mo ti ṣe níṣẹ́ ẹlòmíràn bí báwọn ṣe máa fi ẹsẹ̀ àtàbúrú mọ́ṣẹ́ máa fi ṣe ìrànyàn ìṣe ìyànràn ń gbé kí ni mo wá fi ṣe èlò mo ti ì èèyàn kọ́ làwọn tó ń ti bílíọ̀n bílíọ̀n ni mo ti fún lẹ́tà ọ̀tẹ̀ wọn pariwo tó lè nìyẹn ni ẹ̀gbọ́n mi ni mẹ́ta lọ́dọ̀ mi rẹ̀ pariwo èèyàn oríṣiríṣi àwọn ìsọkúsọ táwọn máa ń sọ nígbà ọtí mélòó kan wá sí mu mi ń mójúgo mi ń mójúgo mẹ́fà ló ń pàṣẹ náà èèyàn sáré lágbájá mẹ́jọ ló mú jọ́sí èèyàn níta mẹ́lú méjìlá ló mú jọ́sí tó máa ń fi àwọn nǹkan yẹn tó máa ń fi ṣe ìrànà iṣẹ́ ìyọ̀nà ń pé aburú mélòó làwọn wá fi ṣe ṣùgbọ́n tòun ti bó ṣe kéré mọ lójú tiẹ̀ yìí nǹkan yìí ó fún òbí ọlọ́run ọba nú débi pé ìwọ̀n ọba tó ṣe yẹn nìkan ó fọ́ lọ lórí burúkú ó mú orí ìbínú ọlọ́run ọba ó kọ́ sódì lọ́dọ̀ ọlọ́run ọba tó mú lè ká kún ọwọ́ ń sọ fún un ń pé ó dọ̀wọ́ ẹ̀ ìyá alukọ́mà ó ń sọ fún arákùnrin yẹn ń pé ó dọ̀wọ́ ẹ̀ ń pé kó máa sọ gbogbo ohun tó máa sọ ní ọ̀dọ̀ àwọn tí wọléwọ̀de tó pa ìwà àti ẹ̀pọ̀ yìí torí pé mélòó mélòó nǹkan tèmi gan fúnra ara mi tí n bá ti sọ lẹ́nu ṣùgbọ́n ohun tí mo gbọ́ látọ̀dọ̀ sàábẹ́ ànábì yìí ẹ̀yin ló ń kó mi ló ló ń kó mi níjànú ní o jẹ́ kí n máa kọ́ máa kà burúburúburú pé àwọn ọkọ mi máa ti fẹ́ sọ wọn á ah, nǹkan yìí ọlọ́run bò nífẹ̀ẹ́ sí máa lè dákẹ́ wọn á mọ̀ ní pé mo dákẹ́ ni wọ́n fi ń lè kí n sọ̀rọ̀ wọ́n máa kóni ró lórí ẹ̀ tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tó wáyọ̀ ní ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gúnlẹ̀ síbi dáadáa láyé àti ní ọ̀gbìn ilẹ̀ kìámà ká máa sọ kí ló ń jáde lẹ́nu wa ká máa sọ kí là ń fẹnu wa ṣe ká dẹ̀ máa rántí gbólóhùn àdébí sallallahu alaihi wasallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni nù wa tí mo lè sọ pé kò sẹ́ni tí òfin ẹ̀ bá bẹ́ẹ̀ mu ní gbogbo àwọn ọ̀tá mọ́sálásí lọ́kùnrin àti lóbìn pàápàá jùlọ lọ́dọ̀ àwọn obìnrin yóò níbi láhùn ilé omi láàfẹ tó jẹ́ púpọ̀ náà wọn bá gbọ́ lódodo látọkàn wá àtijọ́ kẹyìn tó bá gbọ́ ó ní falyakulil khayra kó rí pé dáadáa ló ń ti ẹnu òun jáde tí ò bá rí nǹkan tó lè dáa sọ kó máa ka kùránì tí kùránì ò bá wá sí lórí àbótìkáàkà ó ti fi owó tirẹ̀ kó dákẹ́ tí dáadáa ọba ti lè tẹnu ẹ jáde anábì ní kò dákẹ́ kì í ṣèmi ni mo sọ àsọwọ́lẹ̀ anábì ni ẹni tó bá gbọ́ tó fẹ́ gúnlẹ̀ síbi tó da ni máa gbárùn gbólóhùn yìí mú ni máa fi ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n tí ọba kí àpébi tó bá wọ náà ọba ni kò dìrù sí ẹ gbogbo tó bá ti rí ni kò máa sọ gbogbo tó bá ti kó sí létí ni kò máa fẹnu ẹ sọ gbogbo tó bá ti wá sí lọ́pọlọ ó dáa kó dáa kó máa fẹnu ẹ sọ kó máa sọ lọ ṣùgbọ́n tó bá dé ní ọ̀gbìn náà kíámà kó má ba ẹnìkan wí kó má bu ẹnìkan kó má nàka sílágbádá kó ló sọ òun di olórí burúkú kó má bu ẹnìkan àfi orí ara ẹ̀ torí ọlọ́run ọba ó fi fún wọn ní làákàyè tó bá jẹ́ ní làákàyè tó kẹ́rin dẹ̀nà ni pé á ah, bóyá wọn lè má bí nítorí pé làákàyè òfin tòsí pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìsọ̀lẹ̀ kan lọ́dọ̀ àwọn obìnrin àwọn ọ̀sẹ̀ sí báyìí ó wà lọ́dọ̀ àwọn ọkùnrin lóòótọ́ ṣùgbọ́n tún ṣẹ́gẹ́ ń pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlejò ọlábó ṣe sọ́nù alukur'an nípa àwọn ọ̀sẹ̀ sí bíi ká máa sọ̀rọ̀ ara ẹni lẹ́yìn lọ́rọ̀ ká mọ̀ pé tẹ́ni tó lọ́rọ̀ tó bá gbọ́ inú òní dùn sí ó fẹ́ ṣe ń wọ́pọ̀ lọ́dọ̀ tiwọn ju tiwa lọ tòun ti pé ìyàwó wa ni wọ́n tòun ti pé ìyá wa ni wọ́n tòun ti pọ́nmọ́ wa àbúrò wa ẹ̀gbọ́n wa ni wọ́n ṣùgbọ́n dodo ọ̀rọ̀ ní ká má sọ wọn púpọ̀ ọ̀rọ̀ tá a bá ti mọ̀ pé kẹ́ni tó lọ́rọ̀ tó bá ti máa gbọ́ inú ẹ̀ ò ní dùn sí kẹ́ni ká kó dúró láti sọ torí pé tó bá jẹ́wọ́ náà ni wọ́n ń sọrú ẹ̀ nípa ẹ̀ inú ẹ̀ ò ní dùn sí àwọn tá a lè sọ̀rọ̀ wọn yìí tí wọn ò bá ṣàmójú kúrò fún wa àwọn sọ padà fún jọ̀gbìn nàìjíríà ṣé òun ta wá ń pẹ́ ẹ pé tí ì ṣú ọ̀kú máa náà àwẹ̀ tá à ń gbára pé ọlọ́run gbà kò gbà ó kù síbi kan ó pé ni ó yanjú ni kò yanjú ni ibì kan fẹ́ yín lẹ̀ ni tó òfin ní jẹ́ta ọgbà ni tá a sì ń gbára pé bẹ́ẹ̀rẹ̀ kọ̀bùn wà rọ́ọ̀bù ni a sì wà látún máa máa di àlékún ẹrù ẹ̀ṣẹ̀ mọ́ ní gbogbo àwọn kan ìparapata okun tí a lè fi sọ́n gbé sọ́n lọ́wọ́ àlùfẹ́lẹ́ pé àwọn tó pọ̀ jù tó máa wà nínú náà ńlá àwọn obìnrin kò sí ìmọ̀ gbogbo oríṣiríṣi nǹkan tó ti kàkẹ́ rẹ̀ tẹ́lẹ̀ torí pé wọ́n máa ń tọwọ́ wọn jáde bí a fara lé ni bí a síbá ni bí a sáwo ni àdínkù bíbí ni ibi ẹ̀sìn ni ibi làákà ìwú bá wọn pẹ́ gbogbo yẹn wọn tẹ́lẹ̀ nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún máa ń fi ọ̀rọ̀ lọ́rọ̀ àti tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ wọ́n tún máa fi kún kọ́rọ̀ ọba kó jọ inú àánú ẹ̀ inú dáadáa ẹ̀ inú òkè ẹ̀ kó sàmójúkúrò fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ibi tí a kò sí kọ́rọ̀ ọba kó jọ kó tún wá sí kò tó pé tán kò sẹ́ni tó mọ̀ sí àfẹ́ńtà àánú ọlọ́run ọba tó bá lé bá kọ́rọ̀ ọba jọ kó jẹ́ káàmì ẹ̀kọ́ lè wù wá kí wọ́n má tẹ̀lé wa àfi tó bá ti forí gbogbo ẹ̀ṣẹ̀ wa pátápátá tó ti fi jì wá tí ó dẹ̀ yọnu sí wa tó wá jẹ́ pé ń jọ́ gbẹ̀ndẹ̀ kìámà tá a bá rí a máa wà nínú àwọn tó máa gúnlẹ̀ sí aljanna firdaus pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam torí kò sí ń ta lè tọrọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ àfi òun nìkan èèyàn kí máa ní korí máa mì gbogbo àṣìṣe wa kọ́nà ọbàjọ́ kó sàmójúkú ẹ̀ fún wa gbogbo ìjọsìn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ táwọn ń ṣe èyí tí a ní àgbéyẹ̀lẹ́ pé ó dà ẹ̀ka gbìyànjú wa ní ṣe níwọ̀n bàbá náà ṣe fún wa ní agbára mọ́ àti èyí táwọn ọmọ mọ̀ pé ó kò síbi kan àbíbí mi nínú ìjọsìn kọ́nà ọba jọ kí ó má dàálù wa láyà kó gba iṣẹ́ tí òun yọ́nú sí tí òun dẹ̀ máa fún wa lẹ́sàn dáadáa àdépele àdépele lórí ẹ̀ ní ìjọ gbẹ̀dẹ̀ kìámà kí ó má káwọn àwọn mùsùlùmí tó jẹ́ pé wọ́n á ṣiṣẹ́ láyé ṣùgbọ́n ẹlòmíì ni wọ́n á fi sún gbèsè fún un إلى يوم القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم